subhanahu wa ta'ala aka ari egoriyo ele dike ọta ele nan ari egoriyo lẹkọsọ ịwọ oye na iri rẹ mìíràn abẹsẹ bí ọ̀nà láìkí sẹ́wọ̀n sẹ́wọ̀n yẹn kì oye nọrọ oye nẹ abẹ́ àwọn anyalẹ mi ẹ wò ju kẹmi ẹ wò Mhawi. Alina gweta ko. Ah, sasa nyani nasa hivi kona mwezi dane eh, hizo. Ina ina bada ne ene hizo. Oti oli lati nasa hivi kona mwezi. Dimo mutara mtara sana nasa hivi. Ile ni andosa na onale kwa la Kenya hangu ni nini. Da kuna sasa ni ule ile ndono kwa vidi mwezi Ene hiyo dai onoro noro mujahid rawo. ya mujonoro de ya <laughs> monen. dare ka oke oye na abe erimi nere esi abe awo oye anya bi onye aba ihe bukọ ẹnere ma biya enwe ndị ahụ eme enwe anyị adị onye aka yi ọrịa karịa eyi anya anyị dogido ya melekta dọka anya nọ na gezari a dem hankata ni rẹ kiriko ni rẹ izala ni ọkidi izala nya gbadua ni hmm, ọkidi kiri kẹka ẹnẹ nya hankata ni ọbẹ ni gbadua yẹn mu dọdọ náà adiwọ náà ka yi ẹwọn náà izala ni gbadua kòmúnì náà wọ́n etu igúnmi nìmìtú wọ́n etu gúnmi ọ̀bẹ fada ọ̀nà wàdé izala rẹ àwọn ẹ̀hìn nẹ́ndọ̀ ọ̀nà rẹ gbadua ka ọ̀nà etu iṣẹ́ nìmìtú abẹ́ àwọn. ọkịda onye na emedi omen anyị recha eche ẹ̀yẹ́ ìkàwọ̀ ẹ̀kàyè ẹ̀kàyè ahùsùnà wọ̀jàmà ẹ̀yẹ́ bá tó mọ́rin ẹ̀yẹ́ arẹ́bìn náà ìkàtọ̀ ẹ̀kẹ́yìn fẹ́fọ́ ní àtà àfọwọ́rẹ́ mọ́ tó mọ́rin wọ́n tó mọ́rin ọ̀sẹ̀rẹ̀ ẹ̀kàwọ́ náà dáká kọ́ mi ibùn muhammadu rasulillah bẹ́jọ ẹ̀ muhammadu rasulillah ìpì ẹ̀ dùtọ̀ umuna wa yabe ha yete an kuntu mun za yete oni asa asa dumu na ebe ne te ni kije mun za na te dere ko ni hari amani badua en Àdúrà ẹ̀wọ̀n náà kí eré ìrìn bàbá àwọn ẹ̀tẹ́ yájá àwọn ẹ̀tẹ́ jòdì súnnà. Bẹ́ẹ̀ni, ẹ̀rọ náà ti jẹ́ níwọ̀n náà ẹ̀nà ẹ̀rọ àwọn ẹ̀tẹ́ ti já níyà.

ijana kana bi sunna mun na wazai ne ta tin sunna ijana kana tarika mun na wazai ne ta tin tarika ehin biyo le de na'am ah omorika ah yo na mani boro na unu le da do ko ai le ehe me ya ebe kunya mu da obo ebe kunya mu da ukole o eko ha hanji akunye mgbe ekunye ya uzi ọzọ hanji dị ọha a ko i'm telling you ẹlẹ́kùn wàá kọ́ta jẹ́ tẹ́lẹ̀ jẹ́ lọ padà ma sa siri dókú lórí àgọ́ ha okó aka ka oyibo oyibo akwa oyibo báwọn adé nì n'asẹ́ ká bọ́ oyibo jẹ́ ìkísẹ́ mẹ́yẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ni hàn dẹ́ ìrèsí àánú òkè nílẹ̀ nìkan n'ọ̀rọ̀ àná wà á lókè ní wẹ́ẹ̀ rẹ̀ nàjà òkúta bẹ́ẹ̀ àná rọ́jà náà kò wẹ́jà òkúta náà ìṣẹ́ mẹ́kẹ̀ fàdà wẹ̀ ní ẹ̀yìn ayé wọn àwọn ẹ̀rẹ́ ní anyị anya anya ni malaysia nya na mediguri daka ni heyi ha ka na ihe wan tawo abi na ere ere ha tada ben ni o le kwada ebe ihe na na eme ku na kwada ni ya wan ani dole ni di ni ti ti do atada ẹ́ eh? wọ́n onye ẹ́ lọ́jọ́ àbúrẹ̀ rẹ̀ a ní lọ́rẹ̀ ìwọ̀n náà fèsì chairman tó kéde ní ọ̀sẹ̀ bàbá sáyà bọ̀ àmì bó máa ní ọmọ orí ká anyị sẹ́yìn náà ní kọ̀lọ́mí nílẹ̀ na bí ọmọ e, e, bí ọwọ́ta bí ó kúrí a realist bí wọ́n idealist tí realist promote from idealism to what realism. akọ ahụ reality nọ amurka kaane hata kulillahu yahdi lil haq kaane ko muriya ma ne ba lati o de don manye ira bila ira aga man yahdi ila al haq anan kai sama ta ba ba da to na hu ni da izan a hakku ono wala tura an yutaba ka ta ta amman la yahdi illa an yuhda àìsàn náà kẹ́kọ̀ọ́ mi tó lè rẹ̀ ẹ̀rẹ̀ tó lè rẹ̀ tó ọmọ mi rẹ̀ ti rọ̀bà ẹ̀rẹ̀ rẹ̀ tó rẹ̀ àbí ọba ní ẹnìjẹ́ ìwọ̀ ọ́ ajé ni ọmọ ọkọ àti dáwọ̀ sọ ayé ajé ni inú kọ́ ọ́nà wọn lè tètè ọmọ ọmọ ní kọ́ ọ́nà. báyọ̀ lè rí tí ó lè ka ọ̀rọ̀ mùsùlùmí ọmọ bẹ́ẹ̀ dọ́ bá a nìwà dọ́gbọ́n ní kókó فما لكم كيف تحكمون فما لكم فلان أمريكا فما لكم أقواب سبنا يرون نهدا كيف تحكمون من بنا مكاري سنان yere yano na yin nan yeri islam islam ọmọ mi ní kí islam wà mí nánu tó mo rí kí wọn jẹ́ mọ́ ní hẹ́lẹ́nì dẹ́kun wọn lè dẹ́ ìwòlì jẹ́gẹ́ bí dá mẹ́ẹ̀. ààrẹ amẹ́ríkà wà máa yẹ tẹ́bí ẹ́kítọ́rù ìrìn àjọ náà. ẹni tó wọ́n wẹ̀ náà fáfá ẹni tó yìí ní èrò ká abẹ́ àwọn tí ń sọ̀rọ̀ wẹ̀ sáfáfá ní èrò ká. ọjọ́ nínú ilé ọmọ ìwé òlé kò di ìjọ ká ẹ̀ tọ́bù ẹ̀hún náà ìdíkì ìwé náà ẹ̀ ní èrò kìí ajọ́ mẹ́rin ẹkùn tí mo yẹ́dà ẹ́tọ́ òṣùgbọ́n lẹ́yà sí ikú àwọn àpá rẹ̀ ní èèkà ẹ̀tọ́ ọ̀húnra lọ́sọ̀tọ̀ àfẹ́lọ́ wà máa yẹ tọ́bù àkùsọ́rùhún ìlà zọ́nà ọlọ́rọ̀ mọ́mọ́ nìyí ní judgment ọlọ́rọ̀ ẹni máa nìyí perpetual moral decadence eh? perpetual naivety and backwardness ọlọ́rọ̀ mọ́mọ́ nìyà ẹni sẹ́yà sọ́ọ̀sà ẹni sẹ́yà zọ́nà e zọ́ọ̀nì ní èrò kan àbúrẹ́ ẹ̀mọ́ ìjẹ́rẹ́ kan wọ́n lọ́kọ̀ ẹ̀rọ mẹ́rin ìkọ̀yà lé èrò kan mẹ́rin ya ni. bẹ́ẹ̀ mo ní kíkọ́ yìí iná zọ́ọ̀nà láyógún ní ìmì náà lọ́ha ha ìhà iná zọ́ọ̀nà láyógún ní ìmì náà lọ́ha kìṣẹ́ ìhà òmùrìkà pàtàkìtì ara iṣẹ́ náà ní èrò kan kọ́ agwagwa ya rekare in islam agwa jere kenan ilo da muhimmai jere ka ila mai yawa yin example ẹ̀hún ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ náà bí màá bàlá bẹ́ẹ̀ sálà wáyé kọ́ àmà ọlá sálà kó níbi ọmọ òwe kojú wa hanya bala ko ini islam wa kunya bala o wa zame ido to wa jere kan e wa la jere ka wa jere ka ko wa ba la jin amma wa jere ka wa jere ka ki sai we de ni to inna zanna la yugni la yugni min al-haqq shay'an ani islam wannan yan fa amma mutum hadisi nan ki sai da ma yaribuka ila ma la yaribuka wọ́n ń sẹ́nà ẹ̀wọ̀n àjẹrẹ́ká náà ń sẹ́nà ẹ̀wọ̀n àjẹrẹ́ká ẹ̀mí ní ẹ̀yìn hadith bẹ́ẹ̀ hadith ẹ̀mí kọta ó máa jẹ ọ̀rá ẹ̀lẹ́fẹ́ kọ́ wáyé ọ̀rá ẹ̀ ó kọ́ máa lánàá ọ̀rá ẹ̀ wọn ẹ̀dẹ́ ni ìtúmi kọ́ nà náà àjẹrẹ́ká náà náà àjẹrẹ́ká akókè ní òṣèlú zik sẹ́wọ̀n àjẹrẹ́ká dá

don mu yi ka ban mu yi ya na yin sami wa modern horse ẹni ẹni na sa ya ẹsẹ náà jẹrẹ kẹ ẹsẹ àṣà ẹni ọ̀nà àṣà àti ẹsẹ náà yẹ ní òkà wọ́n ka bẹ́ẹ̀ kọ́tọ̀ náà kọ́ tẹ́hùn náà yẹ. tó àwọn ní kwazọ ìjọ tẹbi àní ní rẹ sá wà máa ka iná àgbẹ̀rù kó àánú ayé sọ̀rọ̀ mi dùn ولكن تصديق الذي بين يديه وتوصيل الكتاب لا ريب فيه من رب العالمين أمريكا قرآن من وما كان everything as possible as possible قرآن من أن يفترى قد أولئنا دعوة دعوة أولئنا مريئة àwọn òṣìṣẹ́ ọ̀dà ara mi lómi náà báyìí kí n gbé mo ní ọkùnrin rẹ̀ wẹ́rẹ́ kò wẹ́rẹ́ mi náà rẹ́dùn wẹ́rí wẹ́rí systematic semantic orderliness and what organization of quran na wà rẹ̀ one by one ọ̀kàrẹ̀ náà bẹ̀rẹ̀ ìdílé ìdáni rẹ̀ ọ̀kàrẹ̀ náà ìdá àtẹ́sí rẹ̀ náà ọ̀n tún mi lọ́mọ ní iná àrà mi ẹ̀ possible àgọ́ àwọn àṣà àti quran bẹ̀rẹ̀ yẹ ti rí hàn náà ó ní ìdíkọ̀ ẹ̀tẹ̀rẹ̀ fẹ́rẹ̀ أبدا ولكن تصديق الذي بين يديه قرآن وانا أقوى يجوزا عبدتنا كده إلى أنا كاتوكين جاتين إلى أنا من يجوزا وما بوني ليه وترسيل الكتاب دورا مهاي وين حتى قرآن أنا مهاي جويكا نزاي تورا الزبور جيل كيانا لا ريب فيه أين جركان القرآن من تن من رب العالمين إذا مريا غرزا أقول اللهم اجعلنا من أهل القرآن أمولهم يعني عند القرآن أصول القرآن فاي أبي أكاين القرآن من هون أمي واجعلنا ممن يعمل بمحكماتك ويتلوه حق تلاوته من أدام ينفعني يسوع أننا قوين باباه قوين بابسي شرك الخوف شرك الخوف إيه؟ شرك الخوف شرك الخوف هو شرك ومهين أنا أتضعون سوري إسلام أولي أنا أتضعون إسلام ọ wọ́n báyìí sáà ń dèrò yánwà àgbẹ̀wò ń túnmù ìhùtọ̀ dọ́ọ̀ mọ̀dúwà ni aláhùnmá iná olùkẹ́ mi náà jọ́bùn wọ̀lbùkù omori máa pàwọ́ ìkéde hùn ní jọ́bùn ayé pọ̀pọ̀pọ̀ wọ̀lbùkù àtàyíṣà ayé pọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ a náà bẹ̀ wọ̀nyí ọ̀nà àwọn náà mú wá sí kò ní ọ̀nà àwọn ẹgbẹ̀rẹ̀ náà wọ̀ èyí ọ̀tùtù náà ìjòyí ààrẹ ọ̀nà àwọn ẹgbẹ̀ ìjòyí náà wọ̀ èyí ọ̀kọ̀fẹ́ wọ́n jẹ́ tẹ̀lé ìjọba nǹkan àti fẹ́mẹ́dọ̀ ní fún àgbéta human rapport ètò ọ̀rọ̀ ìdáfẹ́ ọ̀hún. ìlànà ìwé náà kọ́rọ̀ náà àwọn tún yóò tó ọ ìnádùú ẹni mẹ́ni àtàríà mi ẹjá ìkẹ̀lẹ̀ lọ́nà ẹ̀kọ́ àtàríà tó lè láì sẹ́kìyà tó lè láì sàìbá tó sálàwà tó lè àbẹ́sẹ̀ mẹ́rin lẹ́ka mẹ́rin àyà sàkìyà ọ̀dàmùdá ni àsọ́lẹ̀ ha tó lè láì. náà ọ ìnádùú ẹni mẹ́ ẹ̀wá wọ hísnù muslim hísnù muslim àìgbórí ah, sírí kùú náà kàbà iná ilé ńdá àtọ́ni àná ẹ̀yàrá àní ẹ̀rọ máa ẹ̀sùn kata àrà ìdí ahọ́rẹ́ náà jẹun àníkà àdá náà ẹ̀rọ tààrà ọdún yìí alhamdulilayi sọmẹ àní ẹ̀dùn náà rọ̀kọ́ bìkọ́ ń wẹ̀rẹ̀ àná rọ̀ká ọ̀rọ̀ àní fámìlì kó àní ẹ̀dùn rà mẹ́rin fámìlì àná báyìí ọ̀nà náà wọn náà ẹ̀rọ náà where like na musunna don muslim i'm very serious then where her don hold her to talk máa tẹ́sí don about na it's always very good gọ̀rọ̀ ní ẹ̀mẹ̀ náà wọ́n tún yín but when na náà after one ten minutes wọ́n abẹ́dẹ̀ tọ́ṣútọ́ yóò ọtụtụ ọnụ ọkwara na ya mmasịrị nyiwe akwa mee ọtụtụ bụ sunna yana ya atọ n'anya ọtụtụ and nothing na ọjọ egbe tụtụ nothing na ọjọ egbe sọrọ cleanliness inna allah ta'ala tayyib la yaqbalu illa tayyiban o zaba annawabatu min al-iman accepted ọtụtụ bụ sunna sunni siwa kudo mgbe niile أنت صلى الله عليه كان لولا أن أشق على أمتي لأمرتهم بالسواد مع كل وجود وفي رواية للبخاري عند كل الصلاة على هذا كان ثم كتب من ويمومي أن كايا كان أن هذا ما ولا فور يتوجدون إن الواحد سامي أن ما بابو يكا أنا ما كسال يتوجدون دمتم يا ما بابو أن أقرأ نعلم أه فنعلم كذا ara mi ka na ara na sala do ko tsa ndara to o ko ni na kini na wa non gwa wa wai muslim ni ku sha hayi hayi ni ka wa ni muslim na gen eh ani duwa re ni ana ka a ko na na ko wa na din wa tu ni da hu yi wa na anyago no ntomo nyi ma anyago ni kala ni onda kini ni e ni ele ya ngajen ko ada po de gwa ni na le hanu ni kan ma se ka ho ma ye diya ni ba o ko na ni mu ni ka ho bi le le bi na la no me ka ho o ka ma ka ho no ka o ka anyago e am ogugu ma ni para ho ira ho ko Abanyere anyere ba alune lesin abaro

to ana to agbawa dake alhawfu khawfan ita na wọn wọnyi ìjọbaarun fitri wa khawful ibada eh a nye wọn na eta e àwọn ẹni múri mẹsìn nature rẹ natural nana nye na and then this guy yin sọ́sà ní wàá yin sọ́sà dọ̀ tó mú ní islam ọkà ṣírkù hau àwọn yẹn náà tọ̀rọ̀ ahùn ní islam wọn ni huwal etikod ọ̀nà kó wá yan ọtún náà yìí bí anna ká pàtàkì tààrà lèbáàdìl àwòlíyá àmúwád àyí ini wèlí ẹni náà eré èsú ọ̀dọ́kẹ́ ohun tó mú nínú ọ̀tá àwòl gọ ìbí àbí náà náà ẹ̀ka ẹ̀yìn ní ịzụ ya ene ịzụ ọgbọnọ ọyọ smart anụ tasarrufan ka anyị sen nye ngubara ene ha wa dararan alka anyị en katini min kutu isa no na ka na ka nyi sen kun ka tela na otu alka ne ya kutu ama ẹrọ ịzụ do manu saka o kakare ke wa onya re da ko akare nu anyị sen nye ngumewu da re o hore do to abukere sunan ẹ kabọ ẹ kọrọ náà kẹtìrì ṣe òtù jan lẹsọ bíbí aṣọ ọhún mẹhìn tọ ṣé òtù jan sẹsọ ọhún náà dá ọdún wọn lẹsọ dìbí lọsọ lẹsọ dìbí ọhún náà ara kàrẹ dá àkárí dẹni na olùgbẹ́ náà bàbá wa dáhà kàkàrẹ ọ̀dà tó diwi dìbí ọhún náà. kaani ní iṣẹ́ ọlọ́run na kanáà tó ẹ̀kọ́ wà pọ̀hún ọlọ́run káyé ọ̀rọ̀ jẹ́ nkí wọn ní ìfádàtì làmàdíyà péjì 50 ẹni rẹ̀ sí wọn ní níbi lóòrè iye rídà náà wà ó ìwé iye rídà náà bá ó ọkà yìí ó jẹ́ nkí wọn náà iṣẹ́ kékeré ọkà ámì sábà sábà ó jẹ́ nkí wọn náà yàwọn ayá wọ̀ tẹ́tẹ́ anà kúnú mùsùlùmí na wúwo lè lè rẹ̀ kọ̀kọ́ ikiti wa ọ̀nà ọ̀mánìkà inú ọ̀nà ìrìn àti ọ̀nà ẹni wọn ẹ̀hún ọ̀tẹ̀lẹ̀ ń ọkùwàláhì má ṣẹ̀mí iná islam wàláhì yẹ́ àkùjàgú islam bọ́mánìkà ọkìtọ́ tó jẹ́ nítorí ẹni islam ní àkùjàgú islam ka ka ya ta ma ka zira wa hen baba to re ma he ko nyanya ye ne he na wa ne han ile no ya wa tura aka baba ka ka o ile se wa se mna ka ono okure tetere a han ma ba nyo me da ba nyo u no no ni e ile na ba na ni wa ze then only tijani kai ani kwala imo lidi oke neban lórí ìlú iṣẹ́ ìhùn ní ààfin ọ́nẹ́rẹ́ yìí ti léhun lọ́ka èè ní àsìká ọ̀ọ́nà ìtẹ̀rí kẹtù jẹ́ ní àwọn ayé kékeré náà kó ara àkówá rẹ̀ lọ́kà hìn inú hundred náà àrẹ́kù àmì orílẹ̀-èdè máa rẹ̀ wà dáàkó ten lọ́kì ní tẹ́ẹ̀ nínú kékeré àmọ́ ìyàwó iná àpẹ́ ìná iná kékeré yẹn then ara kú the best form this best best form they stand position of what best out of the best out of the best of the best àbá àwọn lọ́kà yìí wíwẹ̀rẹ̀ ọ̀nà nọ́nù anakú ìtìjẹ́ ní àwọn kékeré àná ọ̀nà ní àṣà ọ̀nà ọba náka ọ̀nà ìṣòro lẹ́mí tún jẹ́rí kan náà ẹ̀wọ̀n náà ọ̀dẹ́ ahọ́n káàbìrì ní fàdà ìdíkì rò àwọn náà wọ́n rẹ̀ náà amani kuete bwana ndo na mimi bebe koma neka ndo ndo watashauri niwe na naya <laughs> ewa mi kala kai ah come here man ya una kala ezo ya ewa da hi kabulin eh ni e, blame ya so de ki yen kabulin e no ana mkasa zo la heken no agbawo ya e kare de ka oyo awoyo oyo asubuti mgbe na ọzọ menwe ahịkọ nụ akọduwe ero ka anya nkata ndị nkwutola then you sub bibul house do onyima do gburuwe karị e, agwa okwu yu minimum hụ nwe nne tụwa kụnye ne karị ego ntụzi anyị ka kawanye wọza so saa seri ahụ kuma da ẹkọrọ na akọrọ ahụ ẹkọrọ dị teja ni ọ na ọzọ bụdo tijani yu anyị ka ẹkọrọ e meri bukhara ọ na ọzọ bụdo bukhari yu anyị nke kụrụ amịrị termon ọ na nwere ọrụ dọrị termizi yi anyị nke kụrụ amịrị nias abịa ahụ anyị nke kụrụ amịrị albania ọ na nwere ọrụ dọrị albani yi abịa ahụ ẹkụrọ dị ahụ ẹkụ ẹkụrọ na ike ahmadu tijia nọ n'ụwọta abul abbas lanatula alei ọ na-eyi akali ọ na ọka ịkọ n'ike ahụ ndị dọtọ na e ẹka ahụ tija ayran ke ni azo kai kon ko corona man ere en e, kan gel di da ton ini wan min ta da plana ya tu da man kare man da do me kan ni yo mun mai men wa hada aiti qad al mushrikin ye ka akid mushrikin ni wa ma kaao akid mushrikin ni aheba ikú ẹ̀kọ́ e, na ànánu ọ̀nà yẹn àná dọ́ọ̀ka anyi sá àdọ́nu dọ́ọ̀nù yẹn ni kárí yẹn ma di èmi akójòdì yẹn ma kéṣe ọ̀nà ẹ̀ àtọ̀rẹ́ ọ̀rí dọ́ọ̀nù lẹ́kọ̀ọ́ àkókì. akéde mi sèdìkì lẹ́yìn gbèrè dàmọ́ ni sí ni sí tọ́ni dáka ọ̀rọ̀ sí àná alẹ́dì hazara minhu quran ọ̀nà quran gbogbo ìjọ kọ̀ọ̀nà ká àti nàní wọn kì í dọ̀nà bí kọ́wé mi ṣe ìyàrí ká ọ̀nà mú yẹn nàní bàkà kìsọ́ yìí. alaysa allahu bi kafin abda anan kabo murihi ọ̀rọ̀ nara hori hanin ọ̀rọ̀ ahon omuri ọhụ wọ̀rọ̀ ha gbogbo naka bilẹ̀dínà mindoni dáhàlá ní sẹ́nà ìsẹ́sà náà kó àti tìrẹ́wà máa wọ̀lùfáwífúnàkà dáadáa ní kwájú tí ọmọ mi ń dùn ní ọmọrí ahò ẹ̀lẹ́ a ní ọmọrí ní alboga ó kéré ìjẹ́nidọ́ ọkọ̀ ìrà ìjẹ́nidọ́ ọlẹ́kọ̀ọ́ ní mọ̀lá wíkọ́ yàtọ̀ من الدروع والأنآل من الأتل أكا وقاية الله ويقول لي نمولي تلولا أغنى عن مضاعفة ọ̀rá àyúgbáyún ní apatúgbè àrúgbò ẹ̀rọ ọba àyúgbáyún náà bẹ́sánà ìka orí proof bullet proof waterproof overproof àṣírí proof àrìjẹnukú anámihún ni enyusẹ́nyusẹ́ ìrẹ́rì yìí ọkà wọ́n yóò múlò lè oríṣi onúmúlò ìṣẹ́lẹ̀ rà ohun náà wọ̀ ánjú ìṣẹ́lẹ̀ rà ohun lómúlò yìí lómúlò na kàn kàn kàn náà hù ihe ìyáwàn wọ́n yóò hàwù fún náà ká bẹ́lẹ́dẹ́ náà mi dóni suratu zumar wọ́n ní ìdíkà eré rèé. ọmọ yìí ká أمرك أليس الله بكاف عبدا أليس الله بكاف عبدا ويخوفونك بالذين من دوني ومن يضلل الله فما له من هاد ومن ومن يهد الله فما له من مدل أليس الله بعزيز ذو انتقام ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولون الله قل أفرأيتم ما تدعون من دون الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدر إن أرادني الله بدر هل هن ممسكات دري أو أرادني برحمة هل هن ممسكات رحمتي قل حسبي الله قل حسبي الله عليه توكل المتوكلون عليه يتوكل المتوكلون يا من شاهد كنيري <coughs> umurika alaysa allahu bikafin abda umurika bona wana hwalan ona hwonu chaiza ona hwonu jeipe ona hwonu zebare duwa shay hon sana akwa hapo eh arhuna ni ẹkọ mọ ní ọmọ nìsí ẹnwúrẹ náà bí bì sáàsáàbẹ ẹ alẹ́ ìsàlọ́hù abẹ́ ìkọ́sọ̀ ni a àánú sáà hamza tu istifam abẹ́ ẹ̀họ́ hamza of interrogation hamza náà fi ìsílẹ̀ ọmọdéke alẹ́ ìsàlọ́hù bẹ akamin hakimin abẹ́ ẹ̀họ́ ọmọdéke alẹ́ ìsàlọ́hù alayhi allah anan ko muri yo mane ya doki sonon bi ma'ana ona suzuka iza iza iza so muri yo non oye ko ana ke example umuri ka alayhi allah bi ahkam al hakimin the direct translation is what anan ke umuri homo ove ove omokare ya ba mokare ni ko bi ma'ana bi ana iza wo ana harfu jar e ko ukore harfu jar kama kwa mega dana nahi ba at-tawqid wat-tahqiq ba anasi suka saire anasi kure hideda lima alaysa allah bi ahkam al-hakim mana haqiqatan sarahatan allah huwa ahkam al-hakimin mana ini zaidi zaidi omuri hii onabe omakare aba makare ni alaysa allah bi kafin abda ọ̀yẹ́ kan náà kò mórí gbọ́mọ̀rí ọ̀rọ̀ náà ọ̀họ́ rí hàn nínú hakikatan sarahatan allahu kafin abda ọ̀yẹ́ ìdúmọ̀ kan ìzà ìzìzà ìzà ọmọrí ọ̀họ́ rí hàn nínú wọ́n yóò kàwé fún nàká bìlẹ̀dínà mi dúnni abdada dẹ́bí àṣẹ́bẹ̀ àti rẹwà wọn náà ìkẹ́ ìmọ̀rí yìí ومن يضلل الله فما له من هاد ومن يضلل الله فما له من هاد àgbàtọ́ náà ìka òmórí ọ̀rọ̀ àṣà ìnìtọ́ èkó ní gbòòrò bàbá aláhùn minhaj ẹ̀yìn tẹ́ ìwòrò òjòzè ọ̀nà mẹ́tẹ́ yìí ìyẹ̀rẹ́ èyí ọ̀nà dọ́ka dọ́kì ìyẹ̀rẹ́ ọ̀nà ìyẹ̀kúkú ìwà ewedaka ewe ere ekiyere ya nụ ọ na ewe pistil ike na-ere pistil nọ epi stul epi wat stul ewe stul epi stul ya nakwa na nwụrụ ara awọ ọmọ ìkàmọ̀tọ́ náà máa rẹ wọ́n lọ náà sáyìn tó ìka tó wí ẹ̀yìn tó ìrẹ́dẹ̀rẹ̀ wàmàyí yáhàn nílá ahùfàmà láhùn omi mùdẹ́lì ọ̀nàmọ́ yàrá ẹ̀bà ìtọ́ ìkàgáì mọ̀rọ̀dẹ̀dẹ̀ wà láì ẹ̀kù ní ṣége ẹ̀mà láhùnmí mọ̀díl ẹ̀yìnjẹ́nyẹ́hún tọ́ọ̀nà abẹ́ ọ̀rọ̀ wà káka ẹ̀yà ṣàdàwà sáà ọkùnrin ládùúgbò ènìyàn dẹ̀yìn máa wá abẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ṣe ẹ̀ẹ́nẹ́nìkan

wọ́n á kúrẹ́ káwọn arìnrìn jẹ́ náà náà kẹ́ ìṣẹ́ dákí wàláhì ní táwọn ọ̀nà ni eyi àti ten thousand díẹ̀ sí kẹ́ ìṣẹ́ dákí ọ̀rọ̀ ayá náà mẹ́ àti ìjọ ní na náà ten thousand five thousand. omorika yìí wàláyà náà láwọn màtàláì náà òhúwà ọmọ fún àwọn ọmọ oyi yi nyan sun yan mewa haya su da yabi da wata da ta sallah in wala jin da kwa da rahiya da man ta da ta sallah ele yana kama ele yana kusan dan ya ku ne bedi gba kurum sin pass e wa nya heken on to na ni kase ko on to no mori to o mori kenan mara guide famalahu min mudil enyi enyi wa ekunyi kene nyawa ikanyi sene kunya tinje ni hulo dene dumur ka so ka ke so alaysa allah bi azizin zuntiqam omurka ananka ebu muri ọmọ nyukata ọmọ nyukata tó rògbò ntikọ́m òmùwẹ̀ náà nyukata and òpònú ẹni gbẹ ẹ̀rù òpònú rẹ̀ yà hẹ̀ òpònú òmòrí wọn náà ẹ̀nà ọ̀bákà lábẹ́lì mẹ́rìsọ́ọ̀d òun rẹ̀ náà máa ní ìbàkú dé ìlú kẹ́ni ìjà òpònú ọ̀tàbọ̀ ẹ̀ ayẹ̀kọ́fẹ́ ẹ̀ má jẹ́ ẹni òpònú ẹni òmòrí àhán ẹgbìlẹ̀ àná ìrajá àtẹyẹ náà lóyún ayé ninety four open rebellion tó mórí hìn ló mórí tó ní ìgbà Allah is is what is stand and vehement in his vengeance. Eh? Because Allah is what? Stern and vehement in his vengeance. Eh? We take vengeance. mọ̀lùkẹ́ pàtàkì tààrà àdáwò dáṣe rẹ̀ bá aláìsà aláhó dé àbẹ́rẹ̀rọ̀ bá anàfíníkà ha bá àtàkík wàtàkík ọmọlùkẹ́ ìzẹ̀ ìzẹ̀ ìzẹ̀ ọ̀nà ihe anọghị akata sansan akata sansan náà ìka òhùpùnú ahùpùnú ọ̀nà ọbẹ̀ wà láyà ọ̀bù okòbà àbẹ̀ ẹ̀rọ òmóyì ẹ̀kùnlé ẹ̀wọ̀n ká ní sáà bọ́ọ̀bẹ̀ rẹ̀ máa nù òmóyì òyì ẹ̀wọ̀n anything consequence. wàlà ìrìnsà àìsàn man kọlọ̀kọ̀ sọ́mà àwọn na lẹ́yẹkúnlù nàlá láà lọ́mọdé wọn tẹ́ ekun ká ọ̀nà òyekun ká anáyẹ̀ lánàá ká kò mọ́ ní ìyẹn قل أفرأيتم ما تدعون من دون الله كايا نهني أن أبابن كابوز نيالا كايا نهن ودا كسي ناو كاو كولن وا موكا آيا ووكا كسوري ما تدعون من دون الله أبدا نوحي ناو إبرمو مريان شيء نوحي نان جيجا نان بابا نهيان onye ga-ana nala ahịa abịa nala ahịa wallahi in arada ni yan wa ho de bir umuri ho ka kanyo kato na kuti han hun na ka se ba to do en ne nyu ka pe ko kato no ko da so tu onyi aw arada ni yan aw arada ni bi rahma ka anyị rahma ni ti bi ya mo no bi ya mo no he bi ya be ile sete sawiyan ala sirati مستقيم دي أمضاء نمشي سويا على صراط مستقيم دي يغضى أبو يوم الكامة هل هن ممسكات رحمته كان كبير إسان بير أنا نكتن أنا نين ويتهو دي رامو مريانا بغير لا دو سسارا قل حسبي الله كهذا نكبر يوهو يا بابا بارك حسبنا الله ونعم الوكيل كاكبر يوهو عليه يتوكل المتواكلون أقول لك عليه يتوكل الناس أبابا عليه يتوكل المتوكلون أبنا أشاهد ترسا إيه أبنا لك أشاهد ترسا ده يا مرين

ti ṣé mi lórí ìjọ ndé ilé bíbí ìṣọ́ ọ̀nà àrídìyàn ṣé wọn ni akọ̀ ìṣọ́ yín bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ẹ̀dọ́ alẹ́ ìhìn yàtọ̀wọ́síkálù ee alẹ́ ìhìn yàtọ̀wọ́síkálù mùtẹ̀wọ́síkálù ọ̀hún mórí yìí àbẹ̀ àṣẹ ẹ̀túrán so iṣẹ́ náà ṣe ẹ̀túrí sáà ọ̀hún mórí yẹ̀ ní ṣe ẹ̀túrán àbíkọ́ na na ṣe ẹ̀túrán kó èèyàn نعم آه يسني أك أما الخوف أك أولي أنوهي من الحيوان المفترس dúró ihe ńwọ ìtúpa náà ìkọnyẹ ń rí ọ̀gá aláàrọ̀ ẹgbẹ́ yà náà dúró ní rí ọ̀dùnmí ẹ̀wẹ́ ọ̀dùnmí làáì làhà ilẹ̀ ọ̀rẹ́ ìkó enweghị chineke uduje ekere na na bekwe ọrụ nwa akụbe dịka um. ọ na-aje ka ka ọsọ na ịkacha onye ahụ n'ụlọ aje dọdọ ma n'ihe ngwụsụ penen wazọlim alhaji atọrọ na ịka owe na anaghị yara ebe n'etuwo n'etuwo okiri na ihe na na-atụ hụ n'islam nọ ọzọ n'ụwa ka akunyan ah, kaka mu ẹ̀wọ́ ìjà àwà tó ẹ̀há ẹ̀rá àrẹ́ àfọn tí ó dáka àhẹ́lú ihe àmọ̀dé ẹ̀rọ ọjọ́ ọwọ́ ẹ̀wọ́n sẹ́lẹ̀ nì ọkà fàjá is ọ̀nà ẹ̀yàn mẹ́ka ẹ́n kòtò múrí àwọn sí tọ́lẹ̀ wẹ́n wọlé ìtàbí shirk ẹ̀sẹ̀ náà shirk ẹ̀nà shirk ọ̀rùka yìí ọ̀lọ́ ìlà kò ní akuma ya kari anu zana nan an san yan mewo abu na ikaru nan kuma ihu noni men agwawon ta na shirkul hakimiyya abe awo shirku ime ini re ijoba ini oda o ime wọ́n wọ̀ lẹ́dí ọ̀nà bí ọ̀dọ́ náà kàkà yàtòrò kọ̀wà ní dọ̀nà dọ̀yà tó dáa constitution dọk ọzọ ma anị mee ama anị mee ọzọ ma anị mee ama anị mee ite kwuru ahụ an e kwuru na ewe nọtụọ almukhalifa islam anaghị kaka iso ni ọrụ aji ọka anaghị kaka abọdọ na ni ma anị ọrụ aji islam nye wayo jizu ha dị aka kọjá izbe ẹni mẹrọ ma bụ awụyarọ adamu solahiyati hukmal islam akọbudo ni kwere ni kokare ni islam akumaini renyi enyi o tinyete seda kadogwo ozori seda ka itoje pa ozosereka eh wayashmulul hakim okrenon ye ukewa ona mekele e, e ona na drop down every senators ni kana drop na kana affect ona affect ati hakim atona hizo anasi wal mahkum ama wazalika onire ma to hun islam kubro ibn ama ijawa to hun islam wa bi iza taqadaha al mahkum ona simo kare to so ijo nya ki daka ile no je jono to hun islam waradi abi hadani nitwan iza taqadaha al mahkum ijo no nya itiqad ijo no nya otinai kisana mitro na oje ba nda za oni newa lo nyotinai ka yes ana mẹwọ ká mẹn ọmọ ẹkẹ islam ọmọ ọsẹ wọn ọrẹ wọrọ bí abi hada ẹrẹ yìí létí ọmọ ẹn inú mọ náà mọlẹ sẹba o wọlá tuhun ní islam ìlànà èyí oníkó agbábọ hakimiya ọrẹ ìnáwó hakimiya ànyẹ náà nàrẹ bẹ o ọyẹ kó wọ́n ní skills of ìdẹ̀rúrí. a relative excuse to some extent yedanye may wa do tas makan hakmiya is something where any no doubt about it even kabri tana kwa na ino man hakimi okoko da son jodlein ekuri sunday ono de ekunu zukoran as i it's not coincidental anafanya ukaa ukawaje kui zonde kene kaso to azanu sunday ekwe na udisi ngwe koyo obin dafu oto yolan wa waye ya tu sunday now then you say na uri sa saki di sunday when you excuse jeni hakimi awon re ngwe uru awon hakimi ya ezo mbebe kuyen kuri ba kole wey na hebi ẹ̀kẹ́ yìí dìgbà wọ́ọ̀lù èdìgbà ní ìkéko ọ̀nà tó mo rí pẹ̀lú ìkùnmọ́ bá rẹ̀